الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين الصلاة والسلام على نبي الإسلام محمد بن عبد الله وعلى آله وأصحابه الأطهار والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته Adáǹpẹ́ fún ọba wa, ọba Adẹ́dà, ọba tí ọpẹ́ yẹ, bákanáà a fi ẹ̀mí ìmòrìyàn sí látàrí àwọn ìdẹ̀ra rẹ̀ ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ àbó rẹ̀ lórí wa adúpẹ́ fún lórí lílọ bíbọ̀ wa adúpẹ́ fún lórí jíjẹ múmu adúgbò gbogbo àwọn orí tọ́lọ̀ ń ṣe fún wa èyí tó wá jọ́gá rẹ̀ táàmù sọpẹ́ rẹ̀ ní gbogbo ìgbà onẹ́ni pọ́lọ̀ ṣe wá ní mùsùlùmí Ọlọ́run ṣe wá ní min ìnàbí yìí sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn ọmọlẹ́yìn ànábì eléyìí àágọ́mù ní ìmá orí ńlá ni ìkẹ́ ọlọ́run tó tóbi ni tó yẹ pé ní ní ìmá kò sí dẹ̀ra kò sí kẹ́ tó èèyàn orí jẹ ní kò rí mú ní tó bá jẹ́ kọ́ jẹ́ mùsùlùmí ó gbà pé á ah, orí ńláńlá wà tọ́lọ̀ ń ṣe fóun àwọn yòókù tọ́lọ́run bá ń ṣe fún yóò máa jẹ́ ìnìní orí ẹ̀sìn gangan òun náà lójúlówó orí adúpẹ́ kọlọ̀n tọ́wà sọ́nà wa kó lé wa kún ní ìdúró déédéé àti àgbọ́yé ẹ̀sìn ìkẹ́ ọlọ́run la ọlọ́run àti orí rẹ̀ tó pọ̀ kọ́nà ọmọba mú bá anábẹ́wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó yẹ pé ní gbogbo orí gbogbo ìkẹ́ tí bá ń ṣẹlẹ̀ sí wa nínú ìsìláàmù yìí àti pàṣẹ rẹ̀ ló ti wá gbogbo tọ́sọ́nà tí ó mú wa náà là ń tẹ̀lé láàfin mọ́nà ẹ̀ntọ́ yẹ ká máa sàṣàlátù fún gbogbo gbàrà nílùú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́lọ̀n kó bá ti àlékún ìkẹ́ àti ìjẹ fún kọ́lọ̀n bá kẹ́ gbogbo àwọn sọ̀hábà náà àwọn ni wùsọ̀rá ònàbí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ànẹ́bì nù àwọn tí wọ́n dúró tànẹ́bì fèsà àtìlẹ̀ ọ̀sẹ̀ nígbàtí nǹkan le láti jíṣẹ́ ọlọ́run ọba nínú ìfẹ̀mí ìmórí onẹ́ni ká máa tọrọ kí àti ìgẹ̀ fáwọn sọ̀hábà náà kọ́lọ́n tàbá sàlékò kí àti ìgẹ̀ fún wọn kọ́lọ́n kó bá sàlékò yọ́nú fún wọn bákan náà tọ́lọ̀ mọ́ mọ́ ìkẹ́ àti ìgẹ̀ náà bá gbogbo ẹni tó bá ń tẹ̀lé ìlànà wọn à ń kíra wa kú ìkàlẹ̀ lọ́kùnrin wa àti obìnrin wa pàápàá jùlọ bàbá wa tí ó wà ní ìkàlẹ̀ àkíyìn ọba tí ó gbé yín kalẹ̀ tí ó sì rọ̀ yín fẹ́ sí ọlọ́run àpàdẹ̀sẹ̀ aburú kọ́lọ̀ mọ́ fi kàn yín mọ́ torí wípé ní ohun aláwùjọ wà yìí gbogbo ayé mọ́ ti wá sí súnnà káàrà àgbàlagbà ń òótọ́ òdodo ọ̀rọ̀ kò mínú pé èèyàn tó wà mẹ́ torí bá ti sọ iná ààrẹ tán wo bọ́ọ̀lù àbí tágbàlagbà àtàn ọmọ rẹ̀ fi máa tọ́bọ̀ra lójú àbá lòyìn àbá ti fọ́ yí mọ́lẹ̀ kò sí ní rí ẹ̀sìn kankan tó ọba tó wá rọ̀ yìí fẹ́sì àìnímọ̀ ṣe mọ́ kọlọmọ fi jẹ kọlọmọ fi kàn yín o kọlọmọkọjá rí pẹ̀lú orí dáadáa mo á fi àwọn afáwa tí wọ́n wà ní kalẹ̀ kọlọmọ sọ́nà àtàlà kò ṣàlékún Abu Sakina al-Ustaz Taufik Sa'id jazakumullahu khairan ọlọ́run kí ọrọ̀ adúpẹ́ fún yín bákan náà kí àwọn ìmáàmù wa yẹ pé a kákùnrin ní mùsùlùmí láàyè àwọn náà tẹ́ tó ń gba alálejò ẹ̀rọ tó wá wò máa jara láti wàkàrà mọ́tì yìí ẹ̀ tó ṣe rọ́ ìtì sọ̀hánàlá wọ́n tàjà ní pẹ̀lú dáadáa àwọn ustaz wa Adam Sheikh barakallahu fikum gbogbo iṣẹ́ ọlọ́ta àfára jẹ́ lọ́tọ̀lọ́ sí kọlọ̀kọ́lọ́ta gbá ní ìjọsìn máa kí gbogbo aná ẹ̀lọ́kùnrin wa àti obìnrin wa pé ní assalamu alaikum wa rahmatullahi wa ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ ìtẹ́mi al-mawsumiyya àdáwátú almọ̀sùmíyà sálépé ní sísná dáwà bí almọ̀dún almọ̀sùmí àwọn tọ́pìtì sálépé ní tí ma ń ṣẹlẹ̀ láwọn ìgbà kan sígbà kan ìlàlépẹ̀rú tọ́pìtì yìí tó gbogbo ọdọọdún làwọn sọ bẹ́ẹ̀ àbí tẹ́ pé kílé yá bá ń súnmọ́ àásọ̀ yóò máa jẹ́ nǹkan mọ́ra lẹ̀ di àsìkò yẹn àwọn ọ̀rọ̀ káàtẹ́ kó ti di àsìkò kẹta máa ń sọ táwẹ̀ bá ń bọ̀ ẹ́ gbogbo àfá níwà sí wọn ni ní kútúbà ní kí máa sọ ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ni àsìkò táwà yìí tàmà sí al-ashru al-awa'il min shari dhil-hijja àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù Zilhijja torí pé àyámú mubarakat àwọn ọjọ́ tó lálùbáríkà púpọ̀ ní sọ́lọ̀ngbọ́lá fún wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa rabbuka yakhluqu wa yakhtaru ọlọ́wọ̀n ọba lọba dẹ́dà wọn ni mọ́ dá gbogbo nǹkan gbogbo nǹkan bá ìyẹn ló fi pera rẹ̀ ní alkhali ọba adẹ́dà lòun ọlọ́run albari'u ọba tó pé gbogbo nǹkan lòun ọlọ́run almusawiru yóò tó wá ya fọ́tò ẹ̀ pé mo ṣe fẹ́ kó rí rí mo wá dáwọ èèyàn bákan náà ló dáwọ ẹranko ó dáwọn wa rabbuka yakhluqu wa yakhtaru ọlọ́run bá ní mọ́ tó bá wá dẹ́dá yẹn ìtú wá mọ́ ń sa àwọn ẹ̀ṣà láàrin ẹ̀dá tó bá dá yóò sẹ́sà gbogbo nǹkan lọ́jọ́ wá mọ́ ń sẹ́sà nínú àwọn ẹranko ẹ̀ẹ́rà tó fi ṣe ẹ̀ṣà láàrin wọn nínú àwọn ẹ̀dẹ́ èèyàn àwọn ẹ̀ṣà wà láàrin wa bí náà làwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run sàwọn ẹlẹ́sà nínú àwọn mọ̀láíkà mọ̀lẹ́kà pọ̀ ó sàwọn nǹkan lẹ́sà dípò tiwọn náà tún ga kò wá mọ lórí àwọn eléyìí ó fi á dórí àwọn kan míì tọ́lọ́run dá ó fi dórí àwọn ìgbà àwọn àsìkò ọlọ́run sa àwọn àsìkò kan lẹ́sàjẹ̀wò àwọn kan lọ látara kíni látara ọ̀rọ̀ tó sọ pé wàrọ́bùkà yá lukú wàyàktáàrù ẹgbẹ́ ọlọ́run ọba ni a máa dá nǹkan bákan náà wàyàktáàrù wàrọ́bùkà yá lukú máa yàṣá afwan ọlọ́run a máa dá tó bá wù wàyà sáàrù yóò sì ṣẹ̀ṣà nínú tó bá dá. ìyẹn náà la fi rí pé àwọn àsìkò kan wà tọ́lọ́run tó ṣẹ̀ṣà wọn tó gbọ́lá fún wọn jàwọn àsìkò míì lọ. àwọn ọjọ́ tá ń lò láàrin ọ̀sẹ̀ ọlọ́run gbọ́lá fáwọn kan jàwọn àsìkò míì lọ lápẹjú ẹ̀sìn ọjọ́ júmọ̀ à ń sìn. ànábì jẹ́ kó yá pé ní afdọ́lù yawmin tẹ́tùlù òfin ìṣàm yawmul jumu'a pé ọjọ́ tó dáa jù tílẹ̀ mọ́ ti ń sùn oòrùn yọ tí ń wọ̀ ọjọ́ jùmọ̀ ni ẹgbẹ́ láàrin àwọn ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ tó dáa jù ń bẹ̀ náà lọ́jọ́ jùmọ̀ tọ́lábí wa mùsùlùmí gbọ́ ọjọ́ olóta ìlúmìnì ọjọ́ sunday ọjọ́ sunday kọ́ ọjọ́ jùmọ̀ ni anábì ní fi ìkólẹ́kọ̀ adam ọjọ́ ẹ̀nẹ́dá adam wàfí ukuri jamina lìjánà ọjọ́ ẹ̀ ni adam kó nínú àlùjánà anábì wa ni wà látàkú mùsáà ìlà fi yawm al-jum'a kódà alùtíámọ́bà alùtíámọ́bà kò ní wáyé àbí kó jẹ́ pé ọjọ́ jùmọ̀ náà ni ó tún jẹ́ látara pé ọlọ́run máa ń dá tó bá òyó ti ṣẹ̀fà láàrin wọn nínú àwọn ọjọ́ láàrin ọ̀sẹ̀ ọjọ́ tó jẹ́ ọjọ́ ẹ̀fàjì náà lọ́jọ́ jùmọ̀ bákan náà àwọn oṣù ń kọ́ àwọn oṣù ọlọ́run bá sọ́nà wá tara ló dá wọn ọjọ́ oṣù méjìlá ọlọ́ni iná ìdẹ́ta ṣùgbọ́n ìdá Allah ìsìnà aṣàràṣàrọ fi kìtàbílá ọlọ́run láwọn oṣù tó ń dá oṣù méjìlá ni bó ṣe wà lákọọ́lẹ̀ nínú òfin ọlọ́run yawma khalaqa samawati wal ard àtọ́jọ́ tí lè ti wà ní àtijọ́ tó wọ́n ti dá sánmà nínú àwọn oṣù méjìlá ọlọ́ǹta mẹ́rin kan tó jẹ́ oṣù ọ̀wọ̀ bákan náà òjìṣọ́lọ́wọ́ apẹ́lẹ́ gan ojoojú Ramadan ìyẹn nínú àwọn àsìkò bẹ́ẹ̀ náà àwọn alẹ́ tá ń lò òru tá ń lò láàrin ọdún ọlọ́ǹta àwọn kan lẹ́sàjà àwọn kan òru tó jẹ́ ṣàjù nínú àwọn òru ta ń lò a ní al-ashrul awakhiri mìíṣáàrí Ramadan àwọn mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ni bàánà wọn pé òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan nítorí kíni torí pé ìkan nínú àwọn òru yẹn ni Laylatul Qadr wa nínú mẹ́wàá yẹn kan tó wá jẹ́ gbòógì nínú wọn onáà ní kíni Laylatul Qadr òru khairun min alf shahr ìtọ́lọ́lá ìjọsìn yẹn bá ti ń bẹ̀ ó lọ́lá ju tí yẹn fi ẹgbẹ̀rún oṣù ṣe lọ ní yàtọ̀ sí òru yìí bọ́lá ṣe gbọ́lá fáwọn àsìkò ní nínú àsìkò tọ́lọ́run wá gbọ́lá fún òun náà ni al-ashru al-awa'il min shahri

àbí òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan náà àjọ tó lọ́lá ní ewó láwárí àpò lọ́lá jù lọ méjèèjì ń dára ní ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn lọ́lá ìsinà látún pé ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ bèlè ó bọ̀tí bàtà ń dàrẹ̀ á ní mẹ́wàá jẹ̀yìn ó ẹ̀hẹ́ olóńlá jẹlé ìlàbí àyíwà àlàyé àǹfààní pé ọ̀rọ̀ yóò takọra wọn alẹ́ mẹ́wẹ̀ẹ̀wá ti rọmọdọ́nù yẹn jù gbogbo alẹ́ lò nínú ọdún kan ọjọ́ ọ̀sán ìbáwí ń ọjọ́ ọ̀sán ojúmọ́ mọ́ mẹ́wàá nínú ọjọ́ tá ń lò nínú ọdún ẹ̀rí pé kò takọra wọn tàbá lọ́jọ́ mẹ́wàá gbẹ̀yìn inú rọmọdán lọ́lá kílá kàkún òru torí pé láìlátùlù kọ́dírí wà nú ẹ̀ nìkan nínú àwọn òru yẹn yóò fọ́lù sí tàbá ní mẹ́wàá ilé ìlọ́lá ọjọ́ ojúmọmọ la ń sọ torí pé ojúmọmọ náà ń ṣe àrọ̀fá tó wà nú òun náà ayé méjèèjì òde kíni ọ̀tà kọra wọn ẹ̀rọ arúgbó sọ̀rọ̀ hijab tí a ń sọ yìí oṣù ọjọ́ ọ̀run ni oṣù kejìlá tó súnmọ́ ni pé gẹ́gẹ́ òǹkà súnmọ́ pọ́lá ní ó jẹ́ wọ́n ẹ̀yà kó sọ ilé pé 30 dọ́wàlì pé 30 àdìsí gẹ́gẹ́ mọ́ kí oṣù mí bẹ̀rẹ̀ ní ẹ̀ 29 ẹ̀kẹ́kà 29 ẹ̀kẹ́kà 30 wa alùmúyìn kẹ́ tí ò bá jẹ́ ọ̀la ní oṣù sílẹ̀ ìjà táàmà tí oṣù kejìlá ni ó bẹ̀rẹ̀. Àwọn ọjọ́ mẹ́rin tó wá bẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́ yìí ọjọ́ àpàlẹ̀ ni. Látara yìí ẹ̀ ọlọ́run gan fi búra nínú Al-Qur'an, ọlọ́run ní wal fajr, ọlọ́run fi àárọ̀ àti ọjọ́ mẹ́wàá, ẹlòmíì á rò pé làyálì láìlà ló sọ òru ló jẹ láìlà ń gbà mí àlò fọ́sàn náà yẹn lẹ́wọ̀n gbọ́ fi yẹ́wó mi wà láìlà àti ọjọ́ mẹ́wàá alọ́jọ́ mẹ́wàá tọ́lọ ń gbà lérò bí náà lọ́jọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù fẹ̀lẹ̀híjà ọjọ́ mẹ́wàá tí ó bẹ̀rẹ̀ oṣù fẹ̀lẹ̀híjà kí ló nípa àwọn ọjọ́ yìí lọ́lá torí pé iṣẹ́ tí bá ṣe ń bẹ̀ iṣẹ́ tó lọ́lá ni yẹn nífẹ̀ẹ́ ìjọsìn iṣẹ́ tí yẹn bá ṣe ń bẹ̀ ládàá rẹ̀ ó dọ́bù sí ju èyí tá máa ń ṣe láwọn ọjọ́ yòókù lọ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam inú ẹgbà kan tí Abdullahi ibn Abbas tó gbà wá lánàbà Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀mín ayyam kò sí àwọn ọjọ́ kan nínú ọjọ́ tá ń lò láyé al-amalu salihu fihin ahabbu ila Allah ayyam al-ashr tí iṣẹ́ eré tẹ́yẹ̀ bá ṣe ń bẹ̀ kí ó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí iṣẹ́ eré tẹ́yẹ̀ bá ṣe láwọn ọjọ́ mi kò lè tó ṣe eré tẹ́yẹ̀ ó ṣe láwọn ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí fàkọ́ọ́lù asọ́lá wọn jihadu fi sabilillah ilé àmẹ́bí ká pé jihadu wá nìyẹn ti ń kọ́ jihadu òun ni kéèyàn lọ jagun àwọn kan wà nípa iṣẹ́ eré tó tóbi lélẹ́yìí tí iṣẹ́ tí yẹn bá ṣe inú mẹ́wàá tó díládà rẹ̀ ju gbogbo ṣẹ́ ta ṣe ní ọjọ́ mi lọ tí àti jihadi náà anẹ́bí ni wà láàrín jihadi fi sabilillah bẹ́ẹ̀ ni àti jihadi náà kúràkọ̀ lọ jagun sójú ọ̀nà ọlọ́run nínú oṣù míì tó bá ti yàtọ̀ sóṣù tẹ̀lẹ̀ ẹjà ládàárò lè tó ìtọ̀ rí nínú mẹ́wàá àkọ́kọ́ yìí tàlẹ̀ nínà àyàfi illa rajulun àyàfi èèyàn kan kharaja bi nafsi tó lójú ogun òun gẹ́gẹ́ lọ fàmẹ́lìhì gbogbo pọ́pátì rẹ̀ náà ló kó dání lọ falamiyari ìmì ìzáàlì kàbíṣẹ́ ó wá tán sójú ogun yẹ kò rí gẹ́gẹ́ àbíkálò ń bọ̀ gbogbo pọ́pátì rẹ̀ ẹnu síbẹ̀ àbó ti ẹ̀ a nírú ẹni báyìí láà ní iṣẹ́ tó ṣe ó lè ṣe déédéé ẹni tó ṣiṣẹ́ dáadáa nínú mẹ́wàá àkọ́kọ́ Zulhijja yìí kágbọ̀n ẹgbẹ́ ní ọjọ́ yìí ọjọ́ yìí ni ọjọ́ àpọ́nlé ni ọjọ́ tọ́lọ̀ ọba Subhanahu wa Ta'ala tí ó gbéga ní bákan náà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó tún wánú ọ̀rọ̀ mi pé ní mọ́mí ìyá omi kò sí ijọ́ kan ààbọ̀mọ̀ ìdọ̀wà tó wá káǹkà wájú ọlọ́run tó tóbi wájú ọlọ́run wà láàábà ilé ìtọ́lọ̀ sí nífẹ̀ẹ́ sí minel amel kéyàn ti fẹ́ mẹ́ fìhín bin azil ash tó tó mẹ́wàá yìí fa aksiru fìhín minel tahlil anábì yẹn máa ṣe tahlil lọ́pọ̀lọpọ̀ ìyẹn ìmọ̀ bọ́lọ̀ tóbi wà takbir ìmọ̀ ṣe la ilaha illallah ìmọ̀ kábàárà ọlọ́run ìmọ̀ gbé tóbi wa tahmid àti ìmọ̀ dúpẹ́ fún. tòjàmọ́ ọ̀rọ̀ pọ̀ tí ó wá lórí ọlá tí ń bẹ fún ọjọ́ yìí tẹwárí ọlá tọ́lọ̀ mọ́ fi sáwọn ọjọ́ yìí àtàwọn àsìkò kan fáwà mùsùlùmí oore ló jẹ́ fún wa o ó fi hàn pé ní ọlọ́run ọba nífẹ̀ẹ́ àlùmọ̀ yìí ó sì fẹ́ dáadáa fún wa a ní àbújá àbújá pọ̀ ní ni ẹ́ fún olóòfẹ́ jábùjá nígbà tó ọkọ̀ orú ọjọ́ kan ṣiṣẹ́ ó wá ṣe déédéé three years four months tó fi ṣiṣẹ́ ìwọ wá tẹ́ lóru kan ọ̀rùpọ́n àbújá tẹ́tẹ́tẹ́ jábí tẹ́yẹn lọ pọ́ bẹ́ẹ̀ ni ẹ a mọ̀ rí nǹkan bẹ́ẹ̀ lóṣìlá ẹ̀ tó bá ti bá ìtọ́lọ́ òfòrè tẹ́ pé àwọn àlùmọ̀ mi ìtọ́ fi ṣiṣẹ́ ṣẹ́ tẹ́ ikú wọ́n ti lè déjọ́ kan ó pọ́ lóṣìlámù yìí ìtẹ́ ká mùsùlùmọ́ bí mo rí tọ́lọ̀ ń ṣe fún wa ni ìyẹn lànà bí sọ́nà àdìsẹ̀ pé nahnu lil akhirun àwa la dé gbẹ̀yìn àwa àbí ọmọ yìí ló dé gbẹ̀yìn ànábì lọ́lọ́run ló gbẹ̀yìn ṣùgbọ́n al-awwaluna yawm al-qiyamah ṣùgbọ́n tó bá dojú ọ̀gbìn dà al-qiyamah àwọn aláwọ̀ aṣáájú àti àwọn ọmọ ọdún pé akẹ́yìn dé bẹ̀gbẹ́ Ànábì sọ́nu hadith kan, ó sàpèjúwe àwọn Yahudi àti Nàsọ́rọ̀ àtàwọn Mùsùlùmí. Ànábì ní àwọn Yahudi ó dàgẹ́bẹ̀ ẹni tí wọ́n gbéṣẹ́ fún tó ti tẹ́ láàárọ̀ dídí zúúrì, ẹ̀wọ̀n táàmì ó ti pọ̀ tó, tó ti tẹ́ láàárọ̀ di zúúrì. Àwọn Mùsùlùmí làwọn ṣe di ìgbàwó mọ̀gìrìbì jẹmọ́ àtùkọ́ olókéré jù mẹ́tẹ̀ta ẹ́ látàáfírí di mọ̀gìrìbì olókéré jù pé àwa wá ládé gbẹ̀yìn o àwa làtùkọ́ wá kéré jù ṣùgbọ́n àwa ni pọ̀ jù bí ké pátá ó ti ọlọ́run ìtí ìmọ̀ yà ṣá bọ́lọ̀ tí mọ̀ ń sọ rẹ̀ fọ́ rẹ̀ tó mọ̀ ń ta lọ́rẹ̀ ẹni tó bá fẹ́ nìyẹn so irú dáadáa báyìí pọ̀ fún àwa mùsùlùmí náà ló fi ẹ̀ka dúpẹ́ wá gbọ́ o sábà látòkò kan lọ́lá torí ìbádà tá a ṣe ń bẹ̀ ni o ọjọ́ júmọ̀ lọ́lá gáà ọjọ́ júmọ̀ ẹgbẹ̀jẹ̀ ẹ̀júmọ̀ olóyin kékeré ọba pé ní <laughs> onílàbídù tó ọba ti lọ jímọ̀ kí ló bọ́ fún ẹ gbogbo ọlá bọ́ fún ẹ ẹkú ọdún òní o ẹkú ìdí ọ̀wá lọ ìdí kí ló ṣe fẹ́ ni ẹ ọlá ìdí yẹn ṣe ni ó bọ́ fún àtọ́lájọ́ wọn ni òru láìlátù lùkọ́dù lọ́lá àbí wọn lu bàndírì káàkiri ẹlẹ́sẹ̀ láìlátù àbọ̀ sùn fẹ́fẹ́ ọ̀sẹ̀ kẹ́kẹ́ wọn ni òru yẹn lọ́lá tó bá ń jẹ́ ó bọ́ fún ẹ o láyé pé yìí tá ń sọ yìí náà ká tó lè rí ọlá yìí àwọn dáadáa kan wà táwọn náà ṣe kí ni káàṣì ibi tá ń lọ gan-an mo lérò pé àwọn elétò ìtẹ́wò tẹ́fẹ́ ká bára sọ̀rọ̀ nìyẹn ìṣẹ́ká kàn pé ọjọ́ ńlọ́lá góòlù àánà ti fẹ́ benefit ibi ọ̀la yìí oore tọ́lọ ẹ tó rò mọ́ àlùmọ̀ yìí góòlù àánà ti fẹ́ nínú oore yìí tó pín mọ́ wa yóò náà ti ṣe bọ́ ní bọ́ mọ́ wa lọ́wọ́ góòlù àánà ti ṣe kìràkìtà láti rí dáadáa ṣe nínú àwọn ọjọ́ wọ̀nyí àwọn tẹ́ bá ṣe nujọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà nìyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn tẹ́ bá ṣe kí ni bá ṣe bọ̀ tẹ́lẹ̀ náà ni láàmúra sí láti ṣe tóṣù Zul-Hijja bá ti lé ọ̀n kírun tẹ́lẹ̀ ọmọ kírun lọ náà ni àbí ọwọ́ amúra sí àṣẹ olóore láti mọ̀ ṣe sáwọn sọ iṣẹ́ pé àsìkò kan lọ́lá afẹ́ gé ní dáadáa ń bẹ̀ẹ́ iṣẹ́ tá a kọ mójútó ta ló lè sọ àwùjọ eria ẹ́ ẹ́ àwọn iṣẹ́ ọ̀rẹ́ èèyàn jazakumullahu khairan tó àárín ilé ẹ̀ka kíyèsí àwọn iṣẹ́ ọ̀rẹ́ èèyàn àwọn iṣẹ́ ọ̀rẹ́ èèyàn náà ló yẹ ká mójútó irun ọ̀rẹ́ èèyàn àtàwọn nǹkan mìí tó jọ́ràn èèyàn lórí wa ká túbọ̀ mójútó sí i wọ́tọ́ mójútó ọ̀nà èèyàn tẹ́lẹ̀ lápójú ẹ̀gọ́ ọmọ kírun jẹmọ́ bó lọ sí fẹ́ mójútó alóòmù bá ti mójútó sí bóyá tẹ́lẹ̀ ẹ̀sìn ẹ̀kọ́ aníkálẹ́kó ní tó ni bóyá ọmọ bá jẹmọ́ bóyá arákẹ́lẹ̀ kejì lọ́wọ́ bá jẹ tó mójútó kí ìmọ̀ bá tẹ̀kì bí rọ́tù lè rọ́m tọ́pọ́ tó tẹ̀síwájú sí nìyẹn torí pé abá lọ ń kírun jẹmọ́ lẹ́yẹ kẹ́ráka kan lọ́mọ bá ráka méjì á nínú àwọn àsìkò yìí gbogbo àwọn iṣẹ́ ọ̀nà yẹn ó dọ̀wọ́ wa nínú alhadith al-qudusi anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run bá ọba alẹ́tọ́lá ní man adali waliyan faqad azantuhu bilharbi inú olùwáyà mi bil muharaba ẹni tí ń bá ń bá ẹni tèmi ṣọ̀tá ẹ jẹ́ ni ọlọ́run ìwọ́wá gbógun tì ọlọ́run ní faqad azantuhu bilharbi mo ti kéde ogun sírò ẹniyẹn jẹmọ́ ọlọ́lẹ́yìn owó <laughs> bá èèyàn jagun wá ní ẹkẹ́ wá ní ọ̀pọ̀lọ́kàn ló ní jagun ni ọgbẹ́ jẹ́ ni ọgbẹ́ parun gbẹ́dẹ̀ <laughs> ni láàrin èèyàn wa gẹ̀ẹ́ bá <laughs> káyà mọ́ gbogbo tàwọn ẹni ọlọ́run ẹlòmí àwọn ilé lónìí wọ́n gbogbo tí sí nígbà tó wà rẹ̀ nìkẹ́kẹ́ sọ̀rọ̀ sí múnà tó wà lórílẹ̀ wọ́n ti fẹ́rẹ̀ sáadé lọ́wọ́ fi táyí ọwá <laughs> lọ sọ́tàn irúfẹ́ kíta onú gbogbo ẹgbẹ́ wàlí wàlí wàlí fẹ́kì láwọn olí gẹ́gẹ́ na sahara ọwá mú wọn bú ọmọ kéwọ́n ní àfá wa ń sọ́tàn ní ọlọ́run ọjà ti tẹ̀tọ̀ ah. àwọn alábàntà àníbi ní ọlọ́run ẹni tó bá bá wọn ẹni mi ṣọ̀tá mo ti dédé ogun pẹ̀lú ẹ̀ ọlọ́run ni wà mọ́ taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi ò wá ní ṣe wọ́n fọ́nà yẹn ṣeré o torí kọ́ yẹn nẹ́fílà látòrí dọ̀la kò tó rùn súbú yìí bóyá láàrin sẹ́mi ìsìnlẹ̀ ti parí ẹ̀ fọ́nà ẹ̀mẹ̀ bídí àwọn ohun ẹlòmí ẹ̀mọ́ náà ṣe òjẹ́ wo àti jẹ́ ìjọ ní fi wọlé áyíwà báwọn ẹ̀fẹ́ yóò jẹ́ ìlójú ẹ̀rẹ́ ìfẹ́ṣálá olùmọ́rí irun jẹ́ mẹ́rin ó tiẹ̀ kò tiẹ̀ ní rí kíni ẹ̀rí àwọn nǹkan tí ì bá sọ́ràn èèyàn kò lè lépa sọ́ràn èèyàn torí wá bá ní àwọn iṣẹ́ rẹ̀ ó lọ́lá lásìkò tàwà iṣẹ́ rẹ̀ bá kọ̀ọ́ gbọ́lá fún náà ni ọ̀rẹ́ èèyàn wọ́n fi rùn jẹ̀mọ́ ìṣeré lásìkò yìí o a ní kọ́ fi ṣeré lásìkò bí o ṣùgbọ́n kan tó dún nímọ̀ dáadáa lásìkò yìí anábì wa ni ọlọ́ni wà láyà fáàlù ábùdí yàtàkọ́ rọ́bù ilẹ̀ ìyàbí nà wá àfin lẹ́yìn ìgbà yẹn lẹ ẹrú mi ó wá jọ ìnẹ́fìlà pẹ̀lú kíní ọ̀ràn yẹn ni wọ́n ń bá lọ bẹ́ẹ̀ hátà òhìbà títí tí wà á fi fẹ́ràn rẹ̀ ìgbaníwádìí wà líyù tọ́lọ̀ ní ọgbọ́dọ̀ sí kíní ọgbọ́dọ̀ bájà ọgbọ́dọ̀ gógún tì so yóò jẹ́ tó jẹ́ pé aljamiu bayna alfara'id wal mustahabbat ọkọ̀ báyìí méjèèjì pọ̀ náà eléyìí náà wà á rí kákèsí àwọn tàjẹ́ bọ́rọ́dà àti sísà àmọ́ ń kùnà bí o alákùnrin ẹ̀tí kọ́ òsúlù fíkú díẹ̀ díẹ̀ àbọ́ tí wọ́n jẹ́ ní ẹ̀yìn mùsàábù mọ́ntàrà kàwú ọ̀láyọ̀ akọ̀b tí wọ́n bá ti ṣe àníjẹ́ ní ó wà ní kọ́rọ̀ bọ́ọ̀dá ń dàbí yóò kèrò kò ní ẹ̀dẹ́ fílà ó ní ni kúrẹ̀ mọ́ wọn bàbá wa ó tún wọn kẹ́ tó kírun kẹ́mọ̀ ẹ̀dẹ́ fílà àríwẹ̀ kọ́ wọ́n oríṣiríṣi ló wà mí lé ní àwọn tó fọ́ràn yàrá yìí wá gbọ́lá fún náfílà ọkọ̀ náfílà kan wà ní níbo lọ́nà Ìbàdàn ó lè gbẹ́ra láti lọ tààjú dìrọ́ <laughs> alápapọ̀ láàrẹ́ rí fún ó sì irú ọ̀rẹ́ yẹ́ sì lè mọ́dún lára àìbẹ̀kọ́ ó lè tìrì wọ́n lé pé a ní kò yẹn náfílà kan ẹ̀ á sọ bẹ́ẹ̀ tó yẹn náfílà ipò olóka ọ̀ràn èèyàn sí tó lè mọ́ka kú àwọn aládàádẹ́gbẹ́ náà tó mọ́ ṣe yìí ṣùgbọ́n wọ́n tí ọ̀fẹ́ sí náà bó ti tàbí bó ti yẹ ọ̀ràn èèyàn agbọ́dọ̀ mójútó irun ọ̀ràn èèyàn àtàwọn nǹkan míì tọ́lọ́run bá subhanahu wa ta'ala yóò ṣe lọ́nà èèyàn fún wa ká mójútó eléèlé ẹ̀ka kọ́ sọ sábà ní ká ṣiṣẹ́ lásìkò yìí torí pé ọlọ́run bá subhanahu ó gbọ́lá fáwọn èrò iṣẹ́ báyìí bákan náà àwọn nàwáfílù ká máa fi ṣeré ànàwáfílù kí wọ́n tábà yẹn nẹ́fìlà ilé ilẹ́kọ̀ọ́ náfílà yìí tó bá ẹ̀rí wá láti ṣe lọ́nà tó bá ẹ̀sìn mú nínú tí ó yẹ kí àmójútó ní. bákan bí mẹ́wàá bẹ̀rẹ̀ yìí bá ti bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ tánibà Muhammad sallallahu alaihi wa sallam tó kọ́ wa ó lẹ́ni tó bá ti mọ̀ pé òun fẹ́ pẹran tó fẹ́ pẹran ọdún èékánná rẹ̀ àti gbogbo orun

àbí kíní kan ó ṣẹlẹ̀ tó jẹ́ kó gẹ̀ ó lè pẹran o ṣùgbọ́n tí a fẹ́ ṣe pé bánẹ́bí ti gbé lẹ̀ ní kò ṣe ẹni tí ò dá lójú òun lè máa gẹrun tí ẹ lọ òun máa gé kanẹ̀ ṣùgbọ́n láàrin ijọ́ mẹ́wàá yìí ọlọ́nkàn ní kí ṣéǹjì kan máa yọ ọ̀nà àwọn ọ̀nà ìpínlẹ̀ mílẹ̀ lè rẹ̀rẹ̀ pa láìpà tó náà ti pẹ́ kí ló ló ṣe yóò kọra dó láti ṣe àwọn nǹkan wọ̀nyí so eléyìí nínú tí a gbọ́dọ̀ kíyèsí òun ni bákanáà nínú iṣẹ́ eré ta fẹ́ kíyàn ṣe láwọn àsìkò yìí òun náà ni àfíyà kíyàn gbáwẹ̀ kíyàn gbáwẹ̀ nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ tòlìṣíjà àwọn mímọ̀ tó pé àwẹ̀ mẹ́wàá tòlìṣíjà àyíwà gbẹ́ pé mẹ́wàá ẹ tó tẹ̀lé ra kò sí nẹ́tù tó gbé mẹ́wàá kò sí ṣùgbọ́n àwẹ̀ náà wà ní oṣe olóore ní ẹ̀rẹ́ gíní ní ẹ̀ lè ṣe ní ìyẹ̀tọ́lọ́run bá ní kí wọ́n náà lè kọlẹ̀ mú bẹ́ bá fẹ́ pé oṣe tó bá lè gbà nínú mẹ́wàá bẹ̀rẹ̀ ni tó bá dọjọ́ àràfá ọjọ́ ìyàwó rí nẹ́sù tó kànpá ká ni ọjọ́ àràfá ni àríyáwó ọ̀dìnẹ́ nínú oṣooṣìlẹ̀ ìjà ní ìtọ́jú ọlẹ́yà òkú ọ̀la nẹ́bí pé lọ́jọ́ àrọ̀fá ọjọ́ ìlànà alálàájú odò ní àràfá nínú tó jẹ́ kí mẹ́wàá yìí ó pàtàkì nẹ́nu ẹ̀rí pé ìkan nínú orígun ìsìláàmù èyí tí èwà ń gbà kankan àfi kí ni lásìkò yẹn nínú mẹ́wàá yìí náà ní wà wá ó náà ní ṣe nínú àwọn iṣẹ́ tí yóò ṣe ní hajj tó tóbi náà ní àrọ̀fá lánàbí tẹ̀ sí wáyé pé ní alhajj àrọ̀fá ẹgbẹ́ nǹkan gbóbi nínú iṣẹ́ hajj òun náà ní kí adúó láràfá wọn lẹ́ni tí ò bá wà ní maka ń kọ́ ìgbà afẹ́kọ́ náà ni kó gbàwẹ̀ ẹjọ́ kó gbàwẹ̀ ẹjọ́ tó pé ọjọ́ ńlá ni ọjọ́ yìí ni ọjọ́ ẹ̀yẹ ni wọn lẹ́ni tó yí ó bá wà ní hajj òun ò ní gbàwẹ̀ so eléyìí ìsáfíwọ́ ẹ̀ká ti mọ̀ láti fi ní inú mẹ́wàá àkọ́kọ́ yìí alẹ́ntà fẹ́nìká gbàwẹ̀ tó gbàtà tó wá kàn pa tó tọ́ bá tẹ́ wá gbà náà yóò kó jọ ọ̀dínà ìyẹn bí lè pẹ́ ní kó tó dijọ́ náà ìtagbẹ̀rẹ̀ bá ká kọ́lá rẹ̀ lórí tó gbà ànẹ́bí àwọn ọ̀sọ́lá ìgbàtẹ́bí nípa ọjọ́ àràfà àwẹ̀ tó wà mẹ́ ànẹ́bí ni àtẹ́síbú ayùkáfẹ́rọ̀ sánẹ́tà lèmọ́díyàtà wà báàkìyà ebó ni pàtàkì ọjọ́ àwẹ̀ ọjọ́ àràfà ànẹ́bí ah, àwẹ̀ yìí kóró kan pé ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ àwọn ẹjọ́ kan jẹ̀mọ́ ẹ wá fi rí ìpa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹni kórè ńláńlá ni tó ti lọ àti ẹ̀ṣẹ̀ ọdún tí tí ò tí ìdè tó káyà gbìyànjú ká ti ṣẹ́ yìí kárí pé inú tá a ṣe láwọn àsìkò yìí náà làwẹ́ wà torí pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ̀ fi ń gbé ga ni pàápàá jùlọ lọ́yìn ọjọ́ àràfà ìyàwó Aisha radiyallahu ta'ala anha ẹnu sọ́yìn Muslim alánàbí ni máa mi yẹ́wù mi kò síjọ́ kan akọ̀rọ̀ mi àyọ́ ti kọ̀ wá òfin àbúdá mi náà rí tó tí ọlọ́run máa ń tú àwọn èèyàn lẹ̀ kúrò nùnà yóò sọ wọ́n gidi tó tó ọjọ́ amin yawmil àràfà tó tọ́jọ́ àràfà ọjọ́ àràfà ọlọ́run tú àwọn èèyàn lẹ̀ gan inú yà ọlọ́run kí àwọn èèyàn gan wà tí ó máa wá fi wọ́n púráùdù fún àmàlẹ́kà pé fàyàkúlù mọ́ àwọn ẹrù fi gidi rẹ̀ mọ́ àrọ́dá àwòlá kí náà ilé ìfẹ́ tó ju gidi lọ ìyọ́nù mi ọlọ́run lọ ẹnìkọ̀ọ̀kan tó bá wá wà ní tó náà sí lárọ̀fà ètò dáná ní pé níjọ́ wọn káwa náà ká so nínú àwọn iṣẹ́ tó dá tẹ́kẹ́mi àti ẹ̀ka ṣe òun náà làwẹ̀ ẹbá ti sọ ìjọ tọ́lọ́n bá pẹ̀ láyè láti gbà ń bẹ̀ ọmọ tó bá di on the nine kágbìyànjú kí àgbà fi ṣe ya ọmọ àrọ̀fà bákan náà àwọn iṣẹ́ tí a tó fẹ́ ká ṣe ó náà ni àtàwọ́tò ìlọ̀wà ká túbá lọ́dọ̀ ọlọ́run torí pé àwọn àsìkò àsìkò tó mọ́ ni káwa náà wá mọ́ ìtúbá mọ́ mọ́yàn ni ẹlòmíì ọ̀hàn ah, kan ni o ẹ̀ṣẹ̀ ti dé mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ti wọ̀ lọ́rùn ẹrù ẹ̀ṣẹ̀ tó rù ọrùn ẹdí mẹ́kán àsìkò tó wá dé ayọ́ ọlọ́run ń gbà tó bá ẹni káwá tó bá ká jáwọ́ ń fi ẹ̀ṣẹ̀ ọlọ́ni wà túbú ilallahi jami'an ayyuhal mu'minun ẹ̀yin mùmìnì ní gbogbo yín lápapọ̀ ẹ̀túbà lọ́dọ̀ ọlọ́run la'allakum tuflihun kẹ́ẹ̀lẹ́ bá jèrè lọ́dọ̀ ọlọ́run kátúbà lọ́dọ̀ ọlọ́run ìdí òdá tá à ń ṣe kájáwọ́ òun bẹ́ẹ̀ torí pé ní ẹmọ owó nǹkan o àwọn iṣẹ́ olóore tí a fẹ́ ṣe yìí náà tí ẹ bá dọ̀tí ó súnmọ́ kí ó mọ̀lẹ̀ ládẹ̀ púpọ̀ o kò tí ẹ bá ti pìrìtì ara rẹ̀ tó ti mọ́ ara rẹ̀ kó ń bí ẹ̀ṣẹ̀ tó wàá gbà wọn ládà yẹn kájẹ tí ó mọ̀ túbá anábì abdulsalam ó ní ká túbá lọ́dọ̀ Ọlọ́run fàáyín ní àtúbọ̀ ilallahi wa astaghfiru ilayhi kula yaumi sab'ina marra wà fi riwaya mi'ata marra ànábì tọ́lọ̀ rẹ̀ sí wa ó lóun gan mọ́ tó bá lọ ọ̀dọ̀ ọlọ́run ní jojoojúmọ́ nígbà àádọ́rin àbígbà ọgọ́rùn-ún bákan náà wà riwaya mi ànábì ní inna Allah yabsutu yadahu bil layl ọlọ́run tẹ ọwọ́ rẹ̀ lálẹ́ ní ẹ̀tọ́ bá mú sí onahar kẹni tó tẹ̀ lọ́sàn ìyẹ̀gbé lálẹ́ ọlọ́ntẹ́wọ̀ rẹ̀lẹ̀ túbá ẹrú mi túbá tí ń forí jẹ́ bákanáà wàyẹ́ tuntun yádà obì náàr bákanáà ló tẹ ọwọ́ rẹ̀ lọ́sàn lè yẹ tó bá mo olẹ́yìn kí ẹni tí ó tẹ̀ lóru náà lè túbá hátà tẹ́tùlọ àṣàmsù mi màgìrìbì ha pélé ó ti a máa lọ ní títí títí tóòrùn ó fi lọ yọ níbi títí máa ń wọ ìgbàlọ́lọ́wọ́ wà á kalẹ̀kùn tútúbá yóò pàdé jẹ́mọ́ ẹja yẹn tí ó mọ̀ túbá tí ó mọ̀ ronú kó àdá sáàmọ̀ ṣẹ́kì ara wa ìgbà tó tó yẹ ká túbá dáadáa ní àsìkò tí ń bọ̀ yìí ká túbá ká jẹ́ ni mímọ́ ká jẹ́ ni ire ká jẹ́ tó yẹ pé ìdọ̀tí ẹ̀ṣẹ̀ àbí ṣẹkẹṣẹkẹ à ń kọ́fọ̀ ẹ̀ṣẹ̀ kò dé kí ni kò dé mọ́lẹ̀ ọ̀dọ̀ kálukú wa táwa ní ká túbá èèyàn ká já oúnjẹ ẹ̀ṣẹ̀ ni ìta ti ṣe ká jáwọ́ ká mọ̀ ṣe mọ́ ká wá kábàámọ̀ lórí ẹ̀ káwá ní determination fáà ní padà sí díẹ̀ mọ́ ẹlòmí ẹlòmí ó tó fẹ́ continue ẹ̀ṣẹ̀ yóò àmọ́ ló túbá ọ̀dọ́ ní ọ̀ ní padà sí díẹ̀ mẹ́ni bákẹ́lẹ́ tó wá jẹ́ tó ẹ̀dá ní kásíkíní kálọ̀ ọ̀fẹ́ ní ẹlẹ́tọ́ ẹ̀ káìpẹ́tọ̀ ta lè gbélé lọ́ni káìpẹ́tọ̀ ìjọmọlúàbí ẹ̀ láti bàjẹ́ ní kálọ̀ ọ̀tún ṣe ọlọ́ni yá ayọ́ lẹ́dínà àmọ̀nù túbú ilallahi tawbatan nasuha ẹ̀yin tẹ́ gbọ́n náà bá gbọ́ ẹ túbá ní túbá tó píọ̀ tó mọ́ àbárọ̀ púpọ̀ àyùká fẹ́rọ̀ àǹkún lẹ́yìn àtìkùn tẹ́ bá ti bẹ́ẹ̀ ọlọ́run forí ẹ̀ṣẹ̀ yìí jì tó sì fi ń sínú ọgbọ̀ onídẹ̀ra lé nínú àwọn nǹkan tí ó yẹ kí a tó sọ ni gẹ́gẹ́ bí mùsùlùmí láwọn àsìkò yìí tí abẹ́ dojúkọ yìí bákan náà kẹ́sọ́ tó dọ̀ á wàzíkìr ọ̀pọ̀lọpọ̀ àdúrà ṣíṣe àti ìrẹ́ àzkar tí máa tẹ̀rántí ọlọ́run afẹ́kọ́pọ̀ lásìkò yìí láti ìgbà tó su obìnrin ìjàmbá ti lé náà láti máa jẹ́ kí ìrántí ọlọ́run ọba wa máa pọ̀ sí amade tekbir Ah, subhanallah àbí mọ́ ti alhamdulillah fún ọba tó dáwà àsìkò yí àtúnfẹ́ kó lé kéńkà sí anábì àbúsàlám ó ní subhanallah alhamdulillah tẹ́múláwò máa bá iná sàmá wal ard anábì ní ká mọ́ sí subhanallah alhamdulillah orí ẹ̀ kún kòkó sọ́mà sílẹ̀ nínú rìwáyà lónígbólóhùn tó fúyẹ́ lẹ́nu ní àkẹlùmọ̀tá ní ثقلتان في الميزان حبيبتان للرحمن سبحان الله والحمد سبحان الله العظيم gbólóhùn ó fúyẹ́ lẹ́nu ṣùgbọ́n tọ́bàgbé lórí tẹ́lì yóò jà tẹ́lì ó ọgbọ́n subhanallah wa bihamdi subhanallah al'azim subhanallah wa bihamdi subhanallah al'azim ó rọ̀ lẹ́nu ó dùn sọ gbogbo orí tó wà ń bẹ́ẹ̀ kéde kékeré o torí pé ẹlòmíì ìdí èbí fẹ́ rántí ọlọ́ni tí a náà fà fún wa yìí ètò ń gbà ní pé kó mú kó fún ní amúkàkàsà pẹ̀lú ẹ̀ sáà máa rọ́pọ̀ ìgbàdá àfà fún mi ládùá kan àdúrà ń rùn kí lè ẹ̀mẹ̀ tó jọ lójú mẹ́ ó kàkà gbogbo ẹ̀ tó ti lọ ẹnu pọ̀ yẹn náà lórò pé bẹ́ẹ̀ ló dé ńlá dáadọ́dọ̀ lọ́wọ́ ọmọ kópa lòjẹ́ lọ́pẹ̀ wọn àtọ́fẹ́ sàdádà bílà àríwà bá bílà ọkàn mọ́ bílá bílá bílá bóyá bílá látọ́ padà jẹ lẹ́nu ẹni ọlọ́run so intanẹ́ẹ̀tì fún wa ní ká ṣe àsìkò yìí wá tún lè a máa ń lékún ní ìrántí ọlọ́run Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd tẹ́rí tá a máa ń wí ń bẹ ọdún yẹn wọ́n náà sálá fún wa láti ìgbà tí ó bá ti di bẹ̀rẹ̀ ẹ̀sìlẹ̀ ìjà náà ti máa ń bẹ̀rẹ̀ ìgbà tí ó lé kẹ́ńkà onú bá dojú àràfá Tàbá ti kírun súbì ìfẹ́lẹ́ yìí, ọjọ́ àràfà tàbá ti kírun súbì ìfẹ́lẹ́ ìgbẹ́. Subhanallah, láwá bẹ̀rẹ̀ àdúrà Allahu akbar, Allahu akbar, la ilaha illallah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd. A máa ṣe lọ́pọ̀lọpọ̀. Bákan náà níjọ́ àràfà nílùú ìtàbíbẹ́ kókùn tó pọ̀. Ànẹ́bí ní Abdul máa kúltù, èyí tí لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń tàà mọ̀ ìṣẹ́ tẹ́lẹ̀ lẹ̀ wíwá fẹ́ ká fi ó pọ̀ láwọn àsìkò yìí pàápàá jùlọ tó bá ti di ọjọ́ àrọ̀fà ẹ̀rẹ́fẹ́ láwùjọ ti wá ń bí ọjọ́ ọdún nìkan láàmú a máa ti lẹ́yìn ìrùn kọ̀ọ̀kan àbí gbogbo àsìkò ní o gbogbo àsìkò tábà tó ń ṣe di ọ̀jì tẹ́lẹ̀ àtúnfijọ́ mẹ́ta tó tẹ̀lé sí àníbàbà sọ́lá ó ní yawma nahar ọjọ́ tá a máa ń gúnran wà àyámi tẹ̀ṣíríkì àti kíni àtàwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé àyámi akílín wà ṣúrébín wà zikirillah ọjọ́ jíjẹ múmu ọjọ́ ọ̀nà ti ọlọ́run bá ní tó ká kún fún rẹ̀ ti ọlọ́run lásìkò yìí ẹlòmí ìrántí ọlọ́run àkárù sọ́bá àti màsá kìí wa ó sì ẹ̀ká máa ṣe torí pé tí wọ́n yà mí lẹ́nu pé tẹ́lẹ̀ bá rẹ̀ tí ń ṣàdúrà lọ́rẹ̀ tí ó tọ́ yóò mọ̀ ẹ̀bù yìí tó wá dà òun gẹ́gẹ́ wá ní ṣe sọ́dọ̀ wa yìí tó wà ní ẹ̀rẹ́ ká ṣe ká tó wá ṣàfikún lọ́nà tí ẹ̀sì gbé wa bákan náà àdúà ká máa bẹ lọ́n ká máa ra ọ́ra tẹ̀ sọ́lọ̀ láwọn àsìkò àmọ́ bẹ́lọ́ lórí àwọn àlámọ̀rí wa àmọ́ súnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà nínú nǹkan kí a tó kíyèsí láwọn àsìkò yìí oní sọ́dákọ̀ ká máa àánú ká máa àsọ́dákọ̀ tó Ah, sọ́dápọ̀ a máa pa ná iná ẹ̀ṣẹ̀ iná tó yẹ kó jọ ní sọ́dápọ̀ a máa pa ìtọ́ ti mọ̀ fi ń túra wálẹ̀ níbi ìyà ọlọ́run sọ́dápọ̀ wà mẹ́ ìtọ́kù náà rọ̀ anẹ́bí ni ẹ̀pá ya ná wà láwọ́bì sí kìtàmọ̀rọ̀ kódàbọ̀ bá ní tọ́ fi ṣe sọ́dápọ̀ sàárà ju awẹ́ làbídùn lọ wọ́n náà fọ́mọ́ làkejì kẹjọ jẹ́ ìjọpín làbídùn jẹ́ tó mùsùlùmí máa ń tọrẹ ni àsàkásà ní kí ẹnìkan alásọ gbàgàrà àsàkásà tí ẹ̀kọ́ ìránu ní kálásọ gbàgàrà wá níwájú wọn mùsùlùmí kọ́ ní orí ìrẹsẹ̀ pé kọ́ tọrẹ àbí ya sí ni ságbàrá wá ya sí ọ ságbàrá ń sàárà ni ìgbà tí mo bá ti dúró tẹ̀sí ibi tí nǹkan ní ya sí ọ tó ju sàárà lọ sàárà tí a máa ń ya sí tẹ́lẹ̀ mùsùlùmí ẹ̀ yẹ kó mọ ẹsẹ̀ sàárà nígbà tó bá jẹ tó ṣe kí tó ṣẹ́kù Kọ̀lú pẹ́lú kẹ́lú ní àtọ́ pé ọdí sàárà kí wá lọ fi ṣe iyọ̀ láà lọ gbé fún mọ́là. Mọ́là wo ti ń gba kíní káàkiri tí ò ní tí ó fi ṣe bẹ̀. Yóò kẹ̀tù dànù tí ẹni tó bá dalẹ́. Irú sàárà kí sàárà wo ni ẹ? Ẹ̀sìn gbé sàárà wà á fẹ́ ká máa ṣe lóòrèkóòrè. Sàárà ọ̀fíìsùn kankan ní. ọ̀fíìsùn kankan ní ọtẹ́ lórúkọ pé ọtí fún bàbá rẹ̀ ìyá rẹ̀ ni ìfàárà tó dánú ẹgbẹ́ kí ní kẹkọ́dún kẹsìn nígbà pé oṣù ogójì ọjọ́ nǹkan inú kárí ni gbogbo yẹn máa ń gbá bẹ́ẹ̀ náà ẹlòmí tó wá ṣe lọ́nà bí ò tọ́ àánú mọ̀nà bí ẹka jù àti ìfàárà tó tọ́ ìwọ́n látara àfẹ́ inú àwọn òní fẹ́ ṣe bẹ́ẹ̀ kápálá ìní ní nǹkan náà pè ní ká ti sàárà ní nǹkan tó nídìí aláìní lè nídìí aṣọ ó lè nídìí owó ó lè nídìí oúnjẹ àyíbẹ̀kọ́ tọba bọ́bọ́jà tọ́ ra àpò ráìtì kẹtọ́ gbé fún tọ́tún fún ní bí 20,000 ìwọ̀n lọ́kàn ní lọ́kàn pé mo ti tààrà fún yà mí onídìí ariwo inú àwọn àsìkò yìí irú ẹbẹ́ tó wá dáa èyí tí ò tó bẹ́ẹ̀ náà ká tọrẹ àánú fún yẹn inú tó tún dáa torí pé láadáa rẹ̀ lásìkò tá fèsì yóò tó ju àwọn àsìkò tí ó kù lọ bákan náà kẹrẹ àtúnkùrán tí ó ṣe olórí nìyẹn o wọn ka kùrán ẹlòmí ládùgbà àwẹ̀ ó ti pa kùránì tí ó ti lọ́dún tó ń bọ̀ ẹ̀rí àwa ò gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ ṣe báyìí káwọn èèyàn kùránì lódì tí ó dá kùránì ọ̀rọ̀ ọlọ́run fẹ́ káwọn Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lẹ́ tó ka nínú tẹ́ra ọlọ́run yóò gba aṣírò yóò gba mẹ́wàá yìí Èwá ti pé alifùlá ní mẹ́wàá, ànábì ní alifùlá fún alifù, ládámẹ́wàá. Ó ti mélòó ẹ̀, tọba ka Súrátùl Bákọ́rà délẹ̀, òye tálẹ́kọ́gbù, ilé-iṣẹ́ òlọ́dí lè jẹ́ nílé fún ọlọ́tọ́ tó bá wọn. Bọ̀dì ọgbà lọ́dọ̀ ọlọ́, tó bá tún wá jásì pé yóò súnmọ́ pé yóò tún wá jù bẹ́ẹ̀ lọ. Sọ àwọn ẹgbẹ́ bá dùn ní mẹ́rẹ̀ẹ́ o, ìka Kùránì, ìka Qur'an lọ́wọ́ káàkàkó káníkà fún bákanáà sọ́látù ala nàbí ìsàsọ́látù fún nàbí lọ́nà tó tọ́ anábì ní ẹn tó bá sàsàlátù kan fún mi mẹ́wàá lọ́nà òbí dápadà fún gbogbo ọjọ́ yóò ti láyẹ̀ lóògùn wọlé mọ́ lọ́tí ti báyẹ̀ ti lọ ìkọmọsọ́lá ọdí sọ́rọ̀ láàrẹ wàtọ́lá ọ̀tọ̀ láti fún yẹ wo ìrádà tó ti rí tó bá ti ṣe lọ́nà ẹ̀fẹ́ ti fọwọ́ sí wà á rí ládá tó kú tí è ṣe fẹ́ nìkan ní tẹ̀lẹ̀ ń pè ọ́ pé ọ̀tílẹ̀ àṣà láti ṣe o àbíkọ́ wa tó tuntun wá kọ́ àpàdé wa lóyè ìgbò àbíkọ́ àpàdé wa ní lásàmẹ́jà ìyẹn kọ́ ọ̀rẹ́ sàṣàlátù lórí ìrìn ọ̀rẹ́ jòkó sí sọ́wẹ́ ọmọ sàṣàlátù ọlẹ́wàánú ọmọ sàṣàlátù bọ́ ti lè ṣe mọ́ṣáláṣí ní tí ò èyí tó yẹ pé ní social media ní ìlú wá jòkó tí gbogbo àwọn opportunity tó yẹ kó ní ló wá wéṣẹ̀ ìdànù ló wá inú tó wá lọ́kọ̀ wá ní yàtọ̀ sí àwọn ọjọ́ yòókù èyàn wé sí opportunity ní ẹ̀nà ìyẹn lọ́pọ̀lọpọ̀ ìyẹn kíyèsí tó rẹ́pà àwọn nǹkan tí ń kíkò wá bíi ti ti pọ̀ pàápàá jùlọ ẹyẹ obìnrin ẹlòmínà tẹ ó tẹ ó tẹ tẹ́sì tẹ́sì gbogbo ọbẹ̀ jóná àbí kódà aróbìnrin tó kẹ́bí ó ti tẹ́ nìyẹn tí ó fi sùn lọ tọkọ bá jẹ́ ọkọ ní ìsọ́wà mọ́rú èèyàn tó jẹ́ pé sájẹ́ ń jíwo ọkọ̀dẹ́lágọ́ mọ́kànlá jẹ́ pé dúró náà bá jí ẹ kò kíkà ìnìyẹn èsẹ̀ kẹkọ̀ọ́ èsẹ̀ méjì ló ṣẹlẹ̀ Subhanallah kódà yẹn àfẹ́ ti wá àti gan àbí ẹ̀yìn ṣe ẹ̀yìn wá wá sí mọ́ ibùkẹ́ láti bọ̀ sí nǹkan náà sáàrùn ẹ mọ́ bá ti wá àti fáwọn èèyàn nígbà tá ń ṣe bí sẹmínà báyìí ló fi wá o mo wá báyìí o kí lẹ́nu bí fi ṣe lé jẹ̀mọ́ ìgbà àwọn ìgbà kan ń bẹ tí ó ti rí fẹ́ẹ̀ dáhùn yóò wà lẹ́kọ̀ọ́ àbí ta ló máa ayé ìjọba ń lo bí ìfàlẹ́kọ̀ gbogbo tàyí kí èrò nì àbáde ẹni kò sálùkọ̀ mọ́ tí population bá wà ẹ́ ń dọ̀ bí ẹ̀tẹ́ rẹ́lẹ́ àwọn àdúgbò mi tó wà fọ́ ẹ pé ní opportunity ọlọ́run fẹ́ fún àyí tẹ́lómi wá tí ò rí tẹ́lómi ò tí ò tójú ẹlòmí kọ́ ẹ pé wà wá wé tí ẹ̀ tí ò bá mú ní àwọn tẹ́ta lè ṣe pọ̀ tí ò láyẹ lóògùn ara ẹ̀ ń tàn sọ fún ẹ̀ká sọ̀tọ̀ láti fánàbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bákan náà lérò lè wálé dé káàsì ara sóbi irun mẹ́wàá gbẹ̀yìn ọdún tó ń bọ̀ á ọba ló jẹ́ ń ra sọ fún bàbá mi kẹ́bí dé kíni àfi tọdún àfi fóyá mi ni wọ́n ti dára tí wọ́n tún wá lékún lásìkò yìí inú ṣe tó dáa ní torí wípé káṣe dáadáa tó fi kò tí bọ́ ṣe léṣe tó ọ̀ọ̀lẹ́ bá wọn onítàn ṣe fún ẹ ta lè fọ́ sọ́yà pé òun ti ṣe tí bàbá àwọn ṣe àbí ìyá àwọn ṣe òun ti ṣe tán kò sí ẹni náà torí pé ìtọ́lọ̀ sọ fún anínú alukùrá nìkan yóò jẹ́ káwọn pé àákan ṣe ni àlè ṣe tán ọlọ́run fàkójọ́ bèèrè hámọ́ òun eré ọmọ máa ṣàdúrà fáwọn òbí rẹ̀ pé ọlọ́run bá ń kẹ́ wọn àmọ́ rọ́bà yá ní sọ̀gírọ́ ẹgbọ́n ti kẹ́mi nígbà kíní nígbà kékeré ẹ̀rí pé tẹ̀síbíù tẹ̀lẹ́mẹ̀ẹ́ ẹ̀yìn àbó onílógà àbí tẹ̀síbíù tí là ń fi nǹkan wé tí là ń fi wéra wọn báyìí ìkẹ́tọ́lọ́run ta ní kọ́lọ́run bá kẹ́ wọn àá fi ń wé èyí táwọn ṣe fún wa èwo ló pọ̀ jù àwọn àfónilógó sọ pé mùsábáwù bí ìtàǹfì nǹkan wé olóde gíní olópọ̀jù pé mùsábáwù ń tẹ̀lé ni láìpẹ́ dáadáa tí wọ́n bẹ̀rẹ̀ kò tí tó ìdí ọdún pé kò tí ẹ̀ tó mọ́ tí ò bá tí ẹ̀ tó tán so mọ́jẹ̀ kó mọ́ rúnú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ kí n dáadé ẹ̀ṣẹ̀ gẹ̀ kí n dáadé ẹ̀ṣẹ̀ gẹ̀ láti kékeré náà fi àjẹwá ẹ̀ẹ̀lómìnir mọ́mí ò gbé wọlé lọ ó kẹ́ lọ náà ní pé ó kọ àbá rẹ̀ lẹ̀ nígbà tó wá gbé ẹlẹ̀ bàbá rẹ̀ ló sáré dá fún ló kọlẹ̀ àbí ó sì lè wájá àdájú pé solution yẹ pé wá mi pé kọ́ ọmọ ẹta burú sí so agbọ́rọ̀ ṣe dára sáwọn òbí wa sáwọn àsìkò yìí pàṣẹ láti rahim bákan náà àwọn ẹbí wa kárò wọn pọ̀ káṣíkíní kárò wọn pọ̀ káyẹ̀ pé ṣe ìtọ́nù kí owó ọ̀nà gbèsè ayé wa ìtọ́nù tó fáyẹ̀ lédi pé mọ́ bẹbí ṣe o tó bá fẹ́ là ní kálukú náà ń pẹbí jì kí n kálukú pẹ́ bí tí ọkọ̀ tó bá ń bẹ́ bí ṣe ọmọ ní ní ọmọ kó bùkátà wá bẹ́ kí n kálukú wá ń sáfẹ́ bí ó bá kú ẹbí bàbá àti ìyá àtàwọn ọmọ rẹ̀ láàrin ọmọ gan náà tó sá fúnra wọn tó bá rí kọlù bọ̀dá rẹ̀ àmì àmì tó bá fẹ́ kí ẹ̀mí òun kò kí káàdì kí wọ́n fẹ́ sí fàlìyẹ́sílẹ̀ rọ́ṣìmọ̀ kó máa ṣe gíní kó máa sọ ẹbí pọ̀ gbogbo ẹ̀kọ́ lówó ẹlẹ́rìn pé tó bá ti lówó òun lè tẹ́ pípọ̀ kọ́là kọ́ tiẹ̀ kí wọ́n ni ọdún mẹ́rin náà ọ̀rọ̀ ẹbí ẹ̀kọ́ náà ni nínú tí ó yẹ ká tó ní iṣẹ́ olóore òun lélẹ́yìn ẹ̀hán nínú iṣẹ́ olóore tó wà nú mẹ́wàá yìí Ṣé pé òun àìsábà ṣe, àìsábà ṣe fún ọ̀tí ẹlẹ́ṣẹ́ àfàsìkò yìí, kò náà ní ká ti ṣe hajj. Ká ti ṣe hajj. Yàmọ́ eléyìí tó lágbára ní. Torí pé orígun kan nínú orígun Ìsìláàmù ni. Àsìkò yìí ni máa wáyé. Ọlọ́ni wálé láyé, alànà ṣe hajj olùbẹ́yìí. Ọlọ́run ṣe hajj lọ́rùn àyàn ìmọ̀ni sàtọ́ àìlé ìsẹ̀bíla fẹ́ tó bá lágbára láti lọ ẹgbẹ́ ìsànsọ́ lẹ́kẹ́ pé àwọn ọmọ ẹ̀lẹ́yìn gbọ́dọ̀ mójútó lákọ̀ọ́kọ́ nínú mẹ́wàá yìí káìpẹ́ tó ní agbára kó lọ hajj ní tó yẹ kó mójútó síwájú ní mójútó ìrù ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ ni ó mójútó kó lọ hajj tí ò bá ti lọ kankan rí tẹ́lẹ̀ ọ̀rẹ́ yẹn ni fẹ́ tó bá ti ní kápá láti lọ inú sí olóore dẹ́ kí agbájúmọ́ rẹ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń ka àwọn orígun islam ẹ̀rùkọ́ ka hajj ní orí orígun kan anábì wa ní man hajja ẹnikẹ́ni tó bá ti hajj wàlàmúyẹ́sùk kò sọ̀sọ́kúsọ lọ́hun kò wùwàkúwà kò sẹ́sẹ́ kúṣe rọ́jà àmìn hajjihi tó bá padà dé ní hajji ẹ̀ yóò padà kàyàwó min wàlàdá ti òfíhi bí ìgbà pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ni ò ní lẹ́sẹ̀ lọ́rùn bí ìgbà pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kí ni bí ìgbà pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ni so nínú àwọn olóore ní ẹgbọ́dọ̀ ṣe tó kan nínú wa lẹ́ni ẹgbọ́dọ̀ máa ní lọ́kàn wọ́n ṣe hajj ẹgbọ́dọ̀ máa ní lọ́kàn hajj ìbádà tí gbogbo ayé ń ṣe ní ìbádà kí ni gbogbo ayé ni wàláì nínú ẹwà àwà mùsùlùmí nù àmì ìfẹ́ ṣe wọ́n ẹ̀dìṣe àbí àmì ní òkúra wọn lọ lúkan bàbá kan ó lọ bí tó máa ń lọ wẹ́yà Jerusalem ló bá dé ó gbà Islam ó ní tó ti ẹ̀sọ́ àwọn náà ni pé pásọ̀ àbá ẹ̀ pé tó sọ náà ni pé á tún kírun ń bẹ̀ rẹ̀ ìlú wa náà ní ẹ̀yìn rẹ̀ kò sí rùbádà yẹn ní gbogbo ayé lọ bẹ́ẹ̀ pẹ̀lú òǹkà nítorí pọ́lọ̀ ló pèpè síbẹ̀ ọlọ́run sọ fáwọn ẹbí ìbúrọ́ pé wà á sì ń fi náà bil hajj kéde hajj fáwọn èèyàn yàtú wà á sì ń fi náà bil hajj yàtú ka rijalan wọ́n wà á rìn bá ẹni tí ó rìn wá hajj yóò rìn débẹ̀ wàhálà kulli dọ́mìrin dọ́mìrù ni ràǹkómi ó ní irú ràǹkómi tó pè ń dọ́mìrù irú wọn mọ́ lè rìn gan ẹni ọmọ mi tọ́bá ló yá yóò débẹ̀ ẹni àmì ògùnrù ràǹkómi bẹ́ẹ̀ wá yàtínà min kulli fajjin anik wọ́n wá wá láti fajjin anik ọ̀nà tó jì tó jì ìpẹpẹ tí mo yàn pẹpẹ láàyè gbogbo ó débẹ̀ yàmọ́ kìí sáyé ràǹkómi mọ́ àbí òyìnbá ìyẹn ń go pléènì lọ àwọn olówó ńláńlá àwọn ń gbé jẹ́ẹ̀tì lọ fún ara wọn gbogbo bílù wọn ti wo jìnà tó yóò lẹ́gìnì yóò débẹ̀ yàmọ́ ẹ̀wọ̀ nàìjíríà lẹ́yìn lọ hajj ẹ̀wọ̀ yẹ wákàtí tán lò ìyẹn kéré nu tẹ̀lú mi ò tẹ̀ mí ìdọ́gbù yẹ bí ẹ̀mí ẹ̀ta o ẹ̀ bá lo bí five hours six hours náà mi ò lo bí twelve hours láti lè tọ́pù fà bí ẹ̀mí ìjìká tó débẹ̀ nínú wọ́n ti tìrẹ tó wọ́n sì rówó rẹ̀ tó wọ́n ní aláàjì yìí bẹ́ẹ̀ ìwọ́n ló jẹ́ pé yìí láti náà tó máa rẹ́kọ́ọ̀dù jù kan máa wá jìjì náà ní Indonesia ẹ Indonesia àti Saudi Arabia ọgbọ́n ti jìnà tó ẹ máa pé ah, Ọlọ́run ló pèpè sí nǹkan yìí ẹni tọ́lọ́ bá sì ní yóò lọ yóò débẹ̀ jẹmọ́ eléyìí ló bá mùsùlùmí o nǹkan fáàrí ni ẹwà lásìkò yìí <laughs> àwọn dàbí bó ṣe dà wọ́n máa ṣe ké tawa ọlọ́ni wá dúró láwọ́tẹ́kì fòrú náà kà máa káfàrú àwọn kan wà kèfèrí ni wọ́n bẹ́ẹ̀ ṣe kèfèrí wọ́n afẹ́kẹ́ iná di kèfèrí fàtàkùnú àwọn eré aláṣẹ wà bọ́ síta àwọn mùsùlùmí gbọ́ àwọn ẹrú lárúbáwá àwọn èèyàn tàn wọ́n ní kọ́mọ kó wá ẹ̀yìn ẹ̀tàn wọ́n dáná pé tí wọ́n wá bí ẹ̀tàn wọ́n ẹ̀yìn ẹ̀yìn ọlọ́sùn àníkiri kan ẹ̀yìn ẹ̀tàn wọ́n pẹ́ ní nkẹ̀kẹ́ káwọ́ bá wọ́n wá. àlọ́lọ́ ló pèpè sí nǹkan yìí ní àwọn ẹ̀tàn wá pé mọ́mú á ah, ó tan àwọn èèyàn àwọn aláṣìṣe gbà ní wọ́n tó tọ́ kí ní ẹ̀mí wọ́n nú ní ọwọ́ àbọ̀lẹ̀ lọ́wọ́ pé tako ẹwà dúró owó tẹ́kà ní ṣe bísínẹ̀sì ah, àwọn ẹrù Muhammad ọmọ gọ lásán máa pẹ́rù Muhammad ni wá ẹlọ́ni ẹ̀rí òkúta náà lọ bá bẹ̀ẹ̀rí òkúta tó ń rọ kiri ká kí ló yàtọ̀ sí tàwọn símbólì ẹ ti rí tiẹ̀ tá ń gbé tiẹ̀ kalẹ̀ ẹlòmí ò takò nǹkan tó wà nú ẹ̀sìn ó ń ṣe pé ó dénú ẹ̀ ìkékèé ta lórí kí hasadan mi ní india ń fòṣe wà ní sọ́tù bá sọ́rọ̀ rẹ̀ títí ṣe wọ́n ni hasadan ẹta ni nǹkan yẹn jẹ́ ìyàn wá wárú rẹ̀ wọ́n rí akọrin yóò rí àwọn eléégún wọn ṣe gíní wọ́n rí eégún tẹ̀sí ń túká bí mi máa lọ sí ìdìbẹ̀ fún ìrànwọ́ mẹ́ta náà lẹ́kọ̀ọ́ ẹgbà tẹ̀lé ó jẹ́ padà kọ́ ọmọ ti islam bá ti wá ń sọ̀rọ̀ ajẹ́ ń lọ ajì láti sọ nàìjíríà àwọn ìsọ̀m gánà àwọn ọ̀tọ́ ní gbogbo olú káàkiri lásìkò kan náà tó ní iṣẹ́ tó tóbi láti pẹ̀lú ẹgbẹ́ yẹn nù kéka alukóná mọ nílẹ̀ yorùbá yá ìgbà tí wàá ti dèmí o èmi náà kọ́lọ̀ ń jẹ wà nínú alálàájì kọ́lọ̀ kó mọ́tà ṣe rọrùn àwọn tí wọ́n ti lọ kọ́lọ̀ mọ́tà sọ wọn dé kí ọlọ́run kí ó fún wọn náà ṣe iṣẹ́ náà ṣe láti pẹ́ so àwa tí à ń gbèrò kọ́lọ̀ mọ́tà ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa torí inú àwọn iṣẹ́ tó yẹ kéèyàn máa gbèrò tó yẹ jẹ̀rán òní ìgbà oníwàá ṣẹlẹ̀ jẹ̀wọ̀n inú mẹ́wàá gbèrè yìí náà ni yóò fẹlẹ̀ láti ọjọ́ kẹjọ o la yọ́mù tẹ́ríwíà tó máa wọ àwọn mẹ́wàá àwọn mẹ́ta kan lórúkọ yọ́mù tẹ́ríwíà on on the eight fún alárají ó bẹ̀rẹ̀ bákan náà yọ́mù arọ́fà on on the three on yọ́mù nahar on di the ọjọ́ mẹ́ta tó wá tẹ̀lé oní àyàmú tẹ̀sírìk wá ẹnṣẹ́ tá ṣe lásìkò inú bákanẹ̀ ẹnu lẹ́ta tó ṣe nínú mẹ́wàá yìí tí ó ṣe pàtàkì oná ni avabul ọdúnṣíyá àwònáhàrùhà kápẹran ọdún àbí ìbínú mẹ́wàá iná láti pé ẹ pé ní àwọn ọjọ́ tó tó tẹ̀lé alẹ́ sí ṣùgbọ́n nínú iṣẹ́ tààtẹ̀nú mẹ́wàá tí fi ń lọ́lá náà ni ó kápẹran ọdún ó ṣùgbọ́n àṣà dẹ́ráfà tẹ́fì bá ń dé yí mọ́ parẹ́ díẹ̀díẹ̀ ní àbámọ́ sọ̀rọ̀ parẹ́ o ọmọdé mi kẹ́ olúwa rẹ̀ o tó mọ̀ ní tó ń sọ yìí ẹ̀fẹ́ ẹ̀mí pé ẹ̀mọ́ bàbá náà wọ́n pa àwọn tí wọlé ó sì wà fẹ́ lórí ìdìdì tó lè lágbọ̀ yìí ni ó yẹ kẹ́lùmí ti mọ pẹ́rẹ́ ó ní òkè èyí yẹ ká lọ sí káàkiri ọlọ́ba yẹn pa ó lè lóun kéré tó bá ti bàlágà ó ti lè àbí kí ni àwọn onífíkì mọ́ pé àlùmọ̀kálàfù ẹ̀ ń tá ti lẹ̀ sí bọ̀ ti bàlágà náà nínú àwọn iṣẹ́ gidi tó ló yẹ ká ṣe ní kódà anábì sọnù hadith kẹpẹ ní mọ̀n wájẹ̀dà sáà ẹ tó bá ní nǹkan lọ́wọ́ díẹ̀ fàlámù yóò dọ́ ayé tó yẹ kó pẹrẹ kò wá pẹrẹ fàlá yẹ kọ̀rọ̀ bá nà mẹsìdà nà kó mọ̀ wá àwọn mùsọ̀lá nà nínú rẹ̀ wáyà mi kó mọ̀ wá kó mọ̀ wá kí ìdì lọ́dọ̀ wa ìdì wo ni wà á kí tó yẹ kó pẹrẹ síbẹ̀ ní wẹ́n láwọn nípò ní kí ìdì ní ó kí ṣùgbọ́n níbi yẹ kó mọ rírì nǹkan jìnàjìnà ni ó ti mọ ẹgbẹ́ ńgbà mí ẹni àti jìnà olójújì ti ń jẹ́ kó sun bóyá àbúlágbájá bóyá láti láwẹ̀ ẹ̀yà bóyá káwà náà pẹ̀rẹ̀ bóyá tó máa ń dì mọ́mọ̀ lù ní ẹjá náà kankan wọn ìgbà tí lè rà wọ́n pé pa òun náà lẹ́rẹ̀ tá a máa ń ní ọjọ́ yìí lọ́lá jù àbá ń fa pé ọjọ́ òtẹ̀rá ló lọ́lá jù nínú ọjọ́ àràfá àtọjọ́ ọdún gẹ́gẹ́ ọ̀rọ̀ pọ̀ táwọn àfá sọ lórí ẹ̀ àmẹ́lọ́jọ́ àràfá ni ọmọlọ́jọ́ ọdún ni but àwọn àfá gba àmìgbà kọjọ ọdún yẹn gẹ́gẹ́ ni torípọ̀ lọ́ni yawmal hajjil akbar pé ọjọ́ hajj tó tóbi torí pé àwọn ọjọ́ tó tóbi jọ sí táwọn àràfá tóbi but tó wá tóbi ẹjọ́ àkọ́kọ́ tó wá nínú iṣẹ́ tá a fẹ́ kéèyàn ṣe kọ́lọ̀mbà fún ní kápá onílẹ̀ kó náà gúnran kó pẹ̀rẹ̀ fún ọlọ́run bá subhanahu wa ta'ala nítorí tọ́lọ́ láàlè rìyá wà láàlè súnmọ́ à èdè bí kẹ́yìn lè bá gbọ́ kí ẹ lè bá ti kíní kẹ́yìn lè bá mọ̀ ó lè bá fi ti fáàrí lórí ọlọ́run ní láyé àná làlọ́ha lùsùnmù ha ìyànà lò taqwa minkum ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run tẹ́ fi pa ọlọ́run fẹ́ wò tó nínú iṣẹ́ olóore fẹ́ ká tó gbájúmọ́ láwọn àsìkò yìí òun náà ni pípa ẹran yìí tó náà sì ní ìdájọ́ bá a ti pa ìlú wo là pa gbélé nínú àwọn nǹkan tí àbùkátà kí a mọ̀ pa rẹ̀ ni tó kí a gbìyànjú káàna mọ nírú bẹ́ẹ̀ ní ọkàn pé àwọn náà fẹ́ ṣe bákan náà nínú rẹ̀ òun náà ni àdá òsọ́láàt fi mọ̀sọ́lá l'áìd káàná lọ kírun àìd kálọ̀ sí kí ni kálọ̀ kírun àìd nínú tó jẹ́ kíjọ mẹ́wàá yìí kó lálùbáríkà òun náà ni pé ọjọ́ ọdún òṣẹlẹ̀ àwọn ń pè ọdún eléyìí ní ọjọ́ yaumul hajji al-akbar ó dá àwọn ẹgbẹ́ àpẹ ní ẹ̀rí fáwọn àìlòsọ lárúbá láàrin ìdìl kìíní ìdìl kẹbíir ìdán pẹ̀lú pé ìdì tó tóbi jù pẹ̀lú pé ìdì wa méjèèjì náà ló tóbi wọ́n ọjọ́ kápẹ́rẹ́ ọjọ́ ńlá ni ẹ̀nà wa lọ eid láti lọ dúpẹ́ fọ́lọ́ níbi tọ́rọ eid kan pàdé Umu Atiyya ìkànnínà àwọn sahabiyyat radiyallahu anha wọ́n lánàá bí pa àwọn láti káwọn jáde gbogbo àwọn káwọn jáde lọ sí eid káà tó wá mú jáde gbogbo àwọn obìnrin àwọn ọlọ́mọge lásìkò tí wọ́n ọlọ́mọge kan jáde gbogbo bí ti wá ń sìn ẹ máa ń díjú mọ́lé ni ẹ ní tìjú kò sí tìjú mọ́ ń sìn ó ní àwọn ọmọ ọlọ́mọge náà tó wà jáde ẹni kan ní fún àwọn obìnrin sọ̀hábà ní ẹni gbogbo àwọn wá túyáyà kan túyáyà lọ́mọdé àti lágbà ó ní tàn bá dé ẹni tí ó bá ti ní kírun tẹ́ pé ó ní àìdọ̀ rárá ó ń ta kété ṣùgbọ́n wà lè yẹ ṣáàdìnà lè ha ìrọ̀ tá hmm. lọ sí Lẹ́pọ̀ ẹjọ́ tí mẹ́wàá tó yá ló parí yóò dá sí ẹ̀ tí ó parí. Ìwò wá dákẹ́ mọ́lé ọ̀lọ́ sí ìdí. Tẹ́lẹ̀tẹ̀ lọ sí ìdí. Wọ́n ní ìtẹ́lọ̀ òtìtì gbá sọ fún mi nì. <laughs> Àbí? Tẹ́lẹ̀tẹ̀ lọ ìdí. Mo rí bàtà àmì fọ́lísì ni. Àwọn oúnjẹ àtẹ́lẹ́mọ̀ mọ̀ mú wá ní o lọ́rọ̀ tí ò ní túmọ̀. Sọ agbọ́dọ̀ túyáyá ká túyáyá ká lọ sí ìdí. Orí wà ní ìdù gan àròrè tó wà ń bẹ̀ náà fi lẹ́ni tí ò ní kírun gan tí ò nírun lóbìnrin kóhun náà lọ àwa gbìyànjú láti rore yìí àáfapá wa àáfàfẹ́ láàánà kí a rí dáadáa tó wà ní èdò yìí a rí gbogbo àwọn dáadáa fáǹsọ yìí ó wá dá lórí pé ká jìnà sí àwọn nǹkan tí wọ́n bá ṣẹ́ jẹ́ o ó náà ni àṣírìkù ká jìnà bá ti ní ẹ̀sán iṣẹ́ olórí máa ń pọ̀ látìkò tí wọ́n bá fẹ́bọ yóò nà lífà gbogbo ẹ̀dánù kò ní bá kẹta lọ́dọ̀ ọlọ́run kágbọ́rọ̀ jìnà sẹ́bọ ọlọ́run bá sọ́nà àtàlá ó sọ fójíṣẹ́ rẹ̀ lẹ́ni tó jẹ́ pòun ló rántí mi àdùn rántí gbogbo ayé ọlọ́ni wà lápọ̀dé ọ̀hẹ́yà ìlẹ́kì àti ránṣẹ́ sí rọ̀ ànẹ́bí wáyílá lẹ́sí náà mi nǹkan bìlìkì kìí ṣe wọn nìkan àti gbogbo àwọn tó ti ṣíwájú rẹ̀ pé láyé ní àṣírọ́kì pé tó ọba lọ ṣẹbọ tó bá ṣẹbọ pẹ́rẹ́ làyà bá bọ́nà amẹ́lùkì gbogbo iṣẹ́ ìjọsìn tó ń ṣe gbogbo ẹ̀ yóò bàjẹ́ o ti lọ nìyẹn o pàdátàkùn nẹ́nà mílẹ̀ lọ́kọ́ sírí kódà gan àwọn àmọ́ bẹnu àrùn ẹni òfò yẹmọ́ talọ́lọ́n dojú ọ̀rọ̀ yẹ kọ́ ànẹ́bì nígbà tó lóun ò fẹ́ bá nẹ́bì ṣeré tó sọ̀rọ̀ líle bá bá nẹ́bì bóun ní fi á kọ́ ìjà wọn bí ẹbọ o tó bá ṣẹbọ dàsìkò yìí ọlọ́run ní gbaṣẹ́ tó bá ṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀ a ní òróòró ni àbí ẹbọ ti ṣe gbọ́dọ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ jẹ́ ó ti ẹ̀jọ́ òróòró lọ torí tó bá lọ́kẹ̀ òróòró gan fúnra rẹ̀ lóbi máa ń gbèmí tí kẹ́kọ̀ọ́ sì ní ṣe ẹbọ ju òróòró lọ o yóò bàjẹ́ pátápátá ni pàápàá jùlọ ẹni nítorí ká máa sólé ẹ̀ lọ́rùn ọ̀gbọ́n ká ní àtiṣe ẹ̀rẹ́ láti ẹ̀rẹ́ ìwọ́dẹ̀rẹ́ ọtún tójú bọlé ọgbẹ́ nǹkan sóríta ọ̀hún àgbàdo sóríta ọ̀hún sòsókúso mára ọ̀hún bò kankí nǹkan mọ́nu rẹ inú yàrá rẹ kan gba kan lọ́dọ̀ wa sọ irú ẹ̀rẹ́ sì lè máa kírun ó lè máa lóhun gbáwẹ̀ agbọ́dọ̀ jìnà sẹ́bọ́ ti ṣe ìdí ò bá mu ni bàbá wa ń lẹ́bọ ẹlọ́bọ ẹbọ ẹbọ ẹlòmíì wàá dẹ́bọ mọ̀ ó lé ní ẹ ṣé mo tẹ̀lé eégún ni àbọ̀ rí mi lẹ́yìn aláwo àbọ́nà tó ti ẹ̀kúra wọn jáde tó ti sọ di gúrùpù àbí ẹ̀hẹ́n tó ń fa kíní kan rọ̀yá ìlú gbogbo ẹni tí bá ń ṣe yẹn tó wá ní mẹ́wàá gbẹ̀yìn tí ó náà ṣiṣẹ́ nǹkan tanra rẹ̀ ní ẹlẹ́tàn ni agbọ́dọ̀ jìnà sẹ́bọ ẹbọ èyí tí èèyàn fẹnu sọ èèyàn lè fẹnu sọ ń gbà mí tí ò ní mọ̀ pẹ́bọ ni hmm, èyí tí èèyàn fẹnu sọ téèyàn jìnà sí ẹnìkan sọ fẹ́nìkan jọ láti lẹ́yìn pẹ̀lú ọlọ́run àti tíri àti àtìlẹyìn ànẹ́bì mọ́sán wà bàbá jẹ́ kò tí ànẹ́bì ó tó ti ọlọ́ lẹ́yìn ní àríwá o sólò tó dá kẹsẹ̀ ní ẹgbẹ́ gbogbo àwọn sọ yẹ ọ̀rọ̀ ẹbọ yẹ kí yẹn kọ́ pa rẹ̀ ní ọ̀rẹ́ ìgbé máa tẹ̀lé tani ànẹ́bì yóò tani lẹ́yìn gbogbo orú ọ̀rọ̀ báyìí tí ò bá mu ni kájínà ṣe ẹbọ ṣíṣe ká ṣiṣẹ́ lásìkò yìí ní tó pàtàkì ní ètò tó lè bá bẹ́ẹ̀ ń jẹ́ òun náà ni albida àdádálẹ̀ ẹgbẹ́ mo sọ̀rọ̀ àṣà látúlẹ̀ kan àbí àwọn àfáà mi lè utilize ìjọ mẹ́wàá yìí tó ní àà ah, ìjọ kódà náà tó ti ṣe àfáà kan mọ́ ṣe lọrin bẹ́ẹ̀ ló pọ̀ tó ní wáṣí nìkan náà wà wíwà kó wà ní àjì kọjọ́ àràfà náà ló dá látù kan yóò mọ̀ déédéé tó wà ní kíní àràfà àyàwó àpọ̀ lọ́rẹ́rẹ́ ẹ̀sùn káwọn obìnrin náà ti náà máa ń fẹ́ràn ẹ̀sàn tabaníkàsà sàlátù kókò látù kó wọn ní adájọ́ àsàlátù kan lẹ́wù tabaníkàsà àdúrà àdíkẹ́nìkan fẹ́ àdúrà mẹ́wàá kíni mẹ́wàá àkọ́kọ́ ń sọlẹ̀ ìjà kò sádùn àpapọ̀ kan lórí rẹ̀ o in fact àwọn tó wà ní àràfà ọ̀tọ̀ọ̀tọ̀ la fẹ́ kẹ́ sàdúrà wọn ámbílì ìwọ̀tọ̀ wá wà ní tẹ́nìkọ́ ní àdúrà kan wà ní mẹ́wàá kíní mẹ́wàá àkọ́kọ́ yìí àbí náfílà kan ló wà ní mẹ́wàá àkọ́kọ́ yìí táyàn tẹ́bà tí wọ́n ní mẹ́rin náfílà àlàrúbá kíní kan rọ́jà bùdí kíní kan kò sí kankan lásìkò yìí o tó tó bá ń ṣe rú yẹn tó ò bá sọ́ra àwọn èyí tó ṣe tó tọ́ gẹ̀rọ lè máa àfẹ́ẹ̀kẹ́ tó mùsùlùmí gidi tó wá fẹ́ ṣe lọ yóò wo ohun tó fẹ́ ṣe tí òfin ní sàṣe ètò tí ó sì ní sí àṣejù gbogbo àwọn nǹkan tó lè bá tẹ́yẹ yóò jìnà sí kó lè bá àrí ládá tí ń pọ̀ ṣù látàwọn iṣẹ́ tó fẹ́ ṣe yẹ ìrántí ọlọ́run òun náà wà bẹ́ẹ̀ àrántí ọlọ́run ẹ̀rí subhanallah alhamdulillah ìwòta ọ̀sọ̀ fún alẹ́ kan tó bá ti wá ń súnmọ́ àsìkò ọdún allah akbar tó bá tún lọ́jà yóò wí àbò rẹ̀ rà bẹ́ẹ̀ wọ́n sì wí jákè ní ìwí jákè ní ọjọ́ kẹlòmí náà rẹ̀ tiẹ̀ náà wí wọ́n ká kóra ká ní àwọn lásìkò gbogbo ọmọ papọ̀ torí pé ní kárì kápọ̀ iye ní iye ní àbí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ o tẹ́ bá rí ẹ̀tẹ́ ni gbogbo yóò bá bọ̀ tẹ́ bá fẹ́ kó yẹ yí ẹ̀ẹ́dẹ̀ tó káwàá ní àkàrù yẹn àpapọ̀ náà kó máa jẹ́ kájọ máa wí ààrẹ rí fún eléyìí tó ogun tábà ṣe agbọ́dọ̀ sọ dáadáa nínú ẹ̀sìn wa bákan náà nínú tátún lékún ká lékún níwà dáadáa hmm, àlẹ́bí ní afkọlù ṣẹ́yìn fi ní ìsánà láàbù ètè máa jẹ́ kó sùn wọ̀nyẹn kó tẹ̀wọ̀n dáadáa kó jẹ́ jẹ́ olóòtọ́ sí lásìkò yìí ọfẹ́ gbalá lásìkò yìí ọwọ́n ń parọ́ tajà ẹ̀ lásìkò yìí ọdún parọ́ tó wọ́n pé ní ọ̀rún àfẹ́tẹ̀ ara ẹ̀nà ni ẹ máa wo ẹni lásìkò kan bá ní ládá tó pọ̀ tí ẹ bá sẹ̀ lásìkò yẹn ó túnmọ́ pé ẹ̀sẹ̀ rẹ̀ ló tó pọ̀ bí ẹni lọ ń gbé lápẹjú èsì yẹn lọ jalè inú rọmọdọ́n ẹgbẹ́sẹ̀ ló tó pọ̀ ká oṣù yìí bó ti wá lọ́la ìwọ́ wá tún lọ ń sọ àìdá ń bẹ̀ àbáyè tọ́lọ ń gbọ́lá fún Ìyàrá fi sọ̀rọ̀ ń pa Mẹ́kà pé wà mọ́ yóò dídì sí ìbè ilẹ̀ Adin di Zulmi, ẹni tó bá gbèrò pé òun fẹ́ sàbúrú ìlú ọ̀wọ̀ yìí, Lòsíkì Omin Azazin Alim, kódà láì tí ì ṣe kó kẹ́ gbèrò aburú, olóòsì jẹ́ níyà. Sọ àwọn àsìkò yá gbọ́dọ̀ fi kún àlè táwọn ìwò òdodo, àlìhàyà ìwà àtijú, wàlúbúrúdì anil ghiba, agbọ́dọ̀ jìnà sí ìwà ìmọ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀nà nìsá láàrin ẹ̀yìn obìnrin wọ́n wà láàrin ọkùnrin náà mọ̀tí ó pọ̀ lọ́dọ̀ obìnrin agbọ́dọ̀ jìnà sí kágbájúmọ̀ jọsìn ọlọ́run ọba agbájúmọ̀ tí yóò ṣe wá láǹfààní ilé ìní tí ó pàtàkì ní káwùwà dáadáa láwọn èèyàn ní ìwà yìí anábì ní èèyàn gbà mí látara àwa yóò dépò ẹni tí ń di iná fílà lóru ẹ ti ń án nígbà tó wà nígbà yẹn dé wọn ló débẹ̀ ọdún bẹ́ẹ̀ lọ ọdún ọ̀rọ̀ ká tún wà wá ṣe ká tún rí ẹ̀ṣẹ̀ wá ṣe ká jìnà sí tí ò dá ìwọ tó ń ta tẹ́tẹ́ àbùrọ̀sán ló kọ tó ló kó kọ́wé tẹ̀ tipọ̀ sílíkàbẹ̀t sílíkàbẹ̀t bẹ́ẹ̀tibẹ́ẹ̀tibẹ́ẹ̀tibẹ́ẹ̀t jìnà sí láwọn àsìkò yìí lápapọ̀ ká tẹ́lẹ̀ náà tó wá jìnà sí lásìkò jìnà sí tẹ́tẹ́ títa ìwà àgbèrè ni ẹ máa wo tẹ́tí modernize àbí ẹ̀rí ẹbá lẹ́lómi tó gba sọ́pù láńláńsì ọlùpọ́jà kan ní òkú ọbẹ̀ ni yóò kọ́ mọ́ tó ṣe nígbà tí wà bẹ̀rẹ̀ báyìí ibi tẹ́tí mọ́ mú nẹ́mbà lọ́kọ̀ọ́lì tí ó gbé níwájú ta ìyẹn ìwọ tí yọ ń gbowó èèyàn lọ́nà tí ó tọ́ jìnà sí lọ́níyá ayyuhallazina amanu la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má jẹ́wọ́ èèyàn lọ́nà tí ó tọ́ wọ́n ní gbogbo ẹ̀ náà ń rówó náà ní ọ̀tọ́ abadérò àwọn àsìkò yìí owó tí ó bá mú ní sábáníká ṣiṣẹ́ rí kò mọ́ ní àwọn ìbàdá gbogbo tọ́run ṣe kátàkárà rẹ̀ àbí iṣẹ́ ọwọ́ oríṣẹ́ ọwọ́ yìí tó wọ́n yẹn tí wọ́n ni wá fẹ́ sí dáadáa láwọn àsìkò yìí ọ́fílẹ̀ ọ̀ní ṣe mọ́ nìkan lọ́wọ́ gbà àdúgbò bá kí tí ń ṣe nǹkan mìí tí ń pààrùn yẹn lára ọ̀dẹ̀ kíyèsí tó bá fẹ́ ṣe lódindi kí ìbádà rẹ̀ dá ó kí ìwà gbogbo àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ wọ́n jẹ́ kó wọ ìmánì rẹ̀ tí ó jẹ́ kó lékún lẹ́nu kó máa ṣe lásìkò yìí ìmánì rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ jẹ́ kó dúró dédé ètò jẹ́ kí gbàgbọ́ ọmọ yìí gẹ́ kájínà sí ẹnigbàgbọ́ a máa dínkù a máa ṣe kíní a máa lékún ìta ń fẹ́ nírò àsìkò ní kí gbàgbọ́ wá ṣe kíní kó lékún gbogbo tí ó jẹ́ kó dínkù kájínà sí kọlọ̀mà sùfánà wa tààlà kí ó ṣe àlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa àwọn iṣẹ́ dáadáa kọ́lọ̀n fún wa ti nínú àsìkò yìí àtàwọn àsìkò míì ti ń bọ̀ kọ́lọ̀n kí ó ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa níwájú àtàmọ̀ ṣe nìyẹn torí pé ẹlòmínà bẹ́ẹ̀ ṣe dáadáa àyẹ́ mọ̀ ọgbọ́n ń ṣe kẹwọ́ ìmọ̀ wá òkè mélòó mo ti ṣe àyẹ́bẹ̀kọ́ ẹ̀mí máa ń dáwẹ̀ kakùrá ní iye lẹ́fílà ẹ̀mọ̀ gbìyànjú máa òkè mélòó ló ti ṣe ṣùgbọ́n tí ṣe ń bá rọrùn fún yẹn tẹ bá wọn singlet bó ṣe kéré tó lẹ́bà ń sẹ pé orú mọ̀ mú mi lásìkò tó rú mu yìí ẹnì kó sì gbé ẹ̀kú wọ̀ yóò sì ẹ̀kú gbàǹgbà yóò sì tún máa nínú rẹ̀ kò sì nígbà pé orú ṣe kíni orú mọ̀ kíní ẹ yóò wà rọrùn fún ẹni tó wá jẹ́ kó wà pé wáyé lẹ́fílà méjì wà láì ó lè ní ah ẹ̀yìn wọ́n ṣe kíni ẹ̀yìn wọn gan ni tùlámọ̀ ẹbẹ̀ lọ pé ètò dání kọ́lọ̀ ṣe rọrùn fún wa láàbá tí ń fẹ́ tó dá kánú máa bẹ̀ lọ agẹ̀rẹ̀ pé ọlọ́mọ̀ fún wa ṣe ni bákan náà nínú tó tún àṣìṣe wa musahabatul ahyar àwọn ẹni rẹ̀ lèyàn máa tó pọ̀ mọ́ ọlọ́fẹ́ ṣiṣẹ́ rẹ̀ ọ̀hán tó tó pé àwọn tó yẹ pé ọ̀rọ̀ kọ́rọ̀ yóò mú ọ̀nà ẹlẹ̀ ápẹ̀rún bá àti dìde ó nira fún ẹ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé agbọ́dọ̀ ọmọ báwọ̀ ẹni rí tò tí wọ́n náà fi wọ́n ṣe dáadáa tí ẹkẹ́ gbogbo dáa tó ń ṣe ọtún máa òkà nínú gbogbo amárùn tàjọ ṣe mo tún lò ó àbí mo tí wọ́n rí bọ́ ṣe lò yẹn tó bá lọ báwọn tí ò dáa pàdé lọ́tún pé àfá àṣejù tí ti tó ti wà ọba rí pé kò sí nǹkan kan lẹ̀ mọ́ tó àmọ́ báwọn ẹni rí ṣe tí ẹ gbogbo dáadáa tá a sọ yìí àmọ́ rí kọ́ṣe ara àmọ́ kọ́ṣe rẹ̀ ìwọ́n ló mọ ló mọ kọ́ṣe wọn abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kí ó mú adó lórí dáadáa mẹ́wàá tí àwọn iwájú náà kọ́lọ́njẹ kó bá wa láyé kí a tó wá rí gbẹ́ ìmẹ́wàá náà ká sọdún ayọ̀ kọ́lọ́njẹ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó sojú ẹ̀mí wa abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kó yọrí ọlọ́mọ́sá jẹ́ kí ààrẹ wọn pẹ́ apá kí àwọn àfáwà tí wọ́n wọlé nígbà tí wá sí náà lọ ẹ̀látorí abu abdullah sheikh tajudeen tí wọ́n bárakàlá fi ọ̀ṣàkàrà ṣáyàkú wọ́n jùhódàkú gbogbo gbìyànjú ọlọ́mọ́sá bá fi síbi tó dáa fún ọlọ́mọ́ tí ó bá sẹ́yìn lẹ́sàn lórí umar al-ustaz abdulmumin ọlọ́mọ́ sọ́nà wa tààrà kí ó bá sànù hakana kan shehu wa Nisaf Abdulwafi kuma ba su fana wata rata wata ba dutu wa a kwarasa buru a kwarasa da kuma mafi kawo. A buguwa ti ya wana ti a wasan fani a wi a wa goro lon kuma mata sani ko kan halitta olori. Ta sallallahu wa sallama ala nabiyina Muhammadin wa ala alihi wa sahabihi jima'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatu.